láti pàdé ní òní tí rọ̀mdọ́nù di mẹ́jọ láti lè máa bá tafsir quran èyí tí a wà nínú suratul baqara àyà ọgọ́rùn-ún kan àti àádọ́rin àti méje yẹn ni pé àyà one seventy seven naam laysa al أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البحث أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم <coughs> الله سبحانه وتعالى nínú àyà tí a ń bá lọ ní àná ọlọ́wọ́n bá ń jẹ́ kó yé wa pé nǹkan tí ń jẹ́ péyàn ń ṣiṣẹ́ rí òun ni kéèyàn ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba ara ṣàlàyé ní ṣókí nípa nǹkan tí ń jẹ́ al-imanu ṣùgbọ́n kan náà ní nǹkan ẹlẹ́ẹ̀kejì. So, òun náà ni wal yawmil akhir kí o nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn yẹni pé ọjọ́ alqiyama ṣùgbọ́n náà ní ṣókíṣókíṣókí ara fi ẹnu ba ìtumọ̀ yìí ti ń jẹ́ pé ìyẹn ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ṣùgbọ́n àwọn àǹfààní tí ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀lẹ̀ alkiyama tó máa ń ṣe fún mùsùlùmí ara mẹ́nu kan dédé díẹ̀ ní òní ọkù wẹ̀lmẹ̀láìka wẹ̀lkútùbí wẹ̀nàbíyìn ẹgẹ́ bí a ti ṣe mọ̀ ipe tó bá ní àwọn arkanul iman àwọn orígun tí ìgbàgbọ́ jòkó lé lérí mẹ́fà ni gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi jibril tó ní akhbirni anil iman ṣàlàyé fún mi kí la ń pè ní ìgbàgbọ́ jibril ni anabi sallallahu alaihi wasallam dá jibril lóhùn pé an tu'mina billah òun láti kàlánà yẹn wal an tu'mina billahi wa rasulihi wa kutubihi. Eh? أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره إن كبير فاتي النبي صلى الله عليه وسلم كان أتواكى الإيمان بالله الإيمان باليوم الآخر بكنا أواكو الإيمان بالملائكة كي نقبع سي ملائكة كني ń jẹ́ ìtumọ̀ ìní ìgbàgbọ́ sí màláíkà òun náà ni kí o gbà pé àwọn tí ń jẹ́ màláíkà wọn ń bẹ kí o má takò gbé kò sí màláíkà gbé nítorí kí ni àfojúwárí màláíkà wà yẹn sì gbọdọ̀ nígbàgbọ́ pé àwọn màláíkà yìí ẹ̀dá ọlọ́wọ́n ọba ni wọ́n ọlọ́wọ́n ọba ló dá wọn kódà ọlọ́wọ́n bá dá wọn ní ẹ̀dá oríṣiríṣi ni tó ṣe pé wọ́n jura wọn lọ kódà gba tí alukur'an ń ṣàlàyé rẹ̀ nínú sọ́rọ́tò fatir ọlọ́wọ́n bá ń ṣàlàyé rẹ̀ pé wọ́n jẹ́ ẹni tí ó níyẹ̀ ọlọ́wọ́n bá ní alhamdulillahi alladhi fatiri samawati wal ardi jaacilil malaikati rusulan wúlé ajínì àti mọ́fìnà wàtúlẹ́àtà wàrúbáà olùwọ́ba ní èmi ni mo dá àwọn màláíkà ja'ilul malaikati rusulan mo tún wá ṣe wọ́n ní ìránṣẹ́ àwọn màláíkà yẹn mo ní iṣẹ́ tí mo gbé lé oníkálukú wọn lọ́wọ́ tó máa ń ṣe wúlé ajínì àti àwọn màláíkà yìí ní ìyẹ́ ìyẹ́ gbàtọ́lọ́ wọn ń ṣàlàyé yẹn yẹn ó ní masna oníyẹ méjì ń bẹ nínú wa wa thulatha oníyẹ mẹ́ta ń bẹ nínú wa wa ruba' kódà oníyẹ mẹ́rin ń bẹ nínú wa ó túmọ̀ sí pé lára tí ó máa jẹ́ pé èèyàn gba màláìkà gbọ́ òun ni kéèyàn gba ìròyìn tí Olúwa bá ṣe nípa àwọn màláìkà kéèyàn gba àwọn gbọ́ so bákan náà lára ìgbàgbọ́ sí màláìkà òun ni kéèyàn mọ̀ pé Ọlọ́hun ó ní iṣẹ́ tó máa ń gbélé oníkàlùkù wọn lọ́wọ́ jibril aleyhisselam òun ni ẹni tí ọlọ́run bá máa ń fi iṣẹ́ rán sí àwọn òjíṣẹ́ rẹ̀ israfil ó gbé iṣẹ́ lé lọ́wọ́ òun ni ẹni tí ọlọ́run bá ní yóò fọn fèrè tó bá di ọjọ́ gbìn alkiyama wa yawma nufikha fi suri nafhatan wahida olùwà ni a ní kí wọ́n fọn fèrè sínú ìwo ní ọjọ́ gbìn alkiyama. Israfil ni hadith anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé pé òun ni yóò fà á so ìyẹn gbọdọ̀ nígbàgbọ́ báwọn so bákan náà Mikael òun ni ẹni tí ọlọ́run bá fi sọ àwọn ètò bí òjò ṣe máa rọ̀ wípé ibi tí ó dé ibi tí ò ní dé bákan náà nínú àwọn màláíkà yìí Atid Raqib àwọn ìtọ́lọ́wọ́n bá dárúkọ fún wa nìyẹn ọlọ́run dákọ̀ munkar wanakir, nakir àwọn làwọn tó ṣe pé wọ́n máa lọ lè ń bá òkú nígbà tí òkú bá ti kú tán tí wọ́n bí ní àwọn ìbéèrè so bákan náà àwọn ènìyàn anábì tó dákọ̀ Ridwan èyí tí anábì ní wọ́n wà ní ilé alìjánná àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí anábì sallallahu alaihi wasallam dákọ̀ fún wa àti tí Qur'an dákọ̀ fún wa èyí tí anabi ọ̀dà kọ tí alukur'an ọ̀dà kọ a gbọ́dọ̀ sọ ló kọ fún ara wa bí lápèjúwe èyí tó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn malakul maut malaika kú ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run bá bá yé tọ́lọ́lá ju ẹ̀sìn kò ní pè ní asaraílò torí asaraílò yẹn kò ní ìpìlẹ̀ kankan tá a lè fi sọ pé ọ̀rọ̀ tó lálàáfíà tó dì mú ni sọ alukur'an ò pé fún wa bẹ́ẹ̀ malakul maut iná ni alukur'an pè ntáwa náà gbọdọ̀ máa pè nù ntí ọlọ́wọ́n wa ti sọ lóko fún wa kó dákọ̀ rẹ̀ fún wa èyí máa ń sáyà gbangba pé àwọn ọmọ bí báyìí náà ni orúkọ rẹ̀ ń jẹ́ tọ́lọ́mbà fẹ́ sọ fún wa yóò kú sọ fún wa bẹ́ẹ̀ wá ni àwọn màláíkà lára àwọn iṣẹ́ tó gbé wọn lọ́wọ́ ni pé àwọn kan bẹ ti pọ́ lọ́hún fi wọ́n ń ṣọ́ wa kíkọ́ máa sọ àwọn ẹ̀dẹ́ ènìyàn sísọ pé tẹ́ bá ti ń ṣiṣẹ́ rí ẹ máa kọ́ kalẹ̀ tẹ́ bá ti ń ṣiṣẹ́ tí ò dáa ẹ máa ọlọ́run nìkan máa kọ́ kalẹ̀ wa inna alaykum lahafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun olúwa ní ọwá fún yín àwọn màláíkà tó ṣe pé wọ́n jẹ́ alápọ̀nlé tí wọ́n ń sọ yín lọ́tún lọ́sì anabi sallallahu ó ní màláìka tí ó ń jẹ́ yìí tí ó ń kọ iṣẹ́ rí tí yẹn bá ṣiṣẹ́ rí ẹsẹ̀kẹsẹ̀ ni yóò ṣàrí kọ́ládá fún yàn àmọ́ tí yẹn bá ṣe iṣẹ́ bíi tí ọ̀dà màláìka yóò dúró pèlè Allahu yatub bóyá ni yóò túbá tó bá túbá yóò pa kínní yẹn rẹ tó bá di pé kò túbá yóò akọ kalẹ̀ ṣùgbọ́n eléyìí ní tí yẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa àwọn màláìka ni ṣùgbọ́n kan náà àwọn iṣẹ́ wọn pọ̀ débi pé màláìka ọlọ́run àníbìjì kó yé pé kódà màláíkà ń bẹ́ẹ̀ náà màláíkà tó ṣe pé ọlọ́run dìídì máa ń fi ń ṣọ́ àwọn èèyàn rí irú ẹni anabi sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá ka àwọn àdìkárù kan tó bá ka kòrìsèj ní alẹ́ kó tó sùn ọlọ́wọ́n bó yan hafidhan lak ọlọ́wọ́n yọ màláíkà kan yọ yan màláíkà kan tí ó tí ó máa dá ọ ṣọ́ lọ́tọ̀ títí tilẹ̀ òfin máa burú ní ṣe yàn so bákan náà ọlọ́wọ́n tẹ́ ẹ bá tó ké láàárọ̀ náà ọlọ́wọ́n yẹn màláíkà tìyàn tí ó máa ń ṣọ́yàn níbi aburú èèyàn àtàlìjànú títí tí ilẹ̀ ọ̀run ọ̀bọ̀ fi ṣú gbogbo eléyìí iná ni àwọn orí ńláńlá ti ń bẹ níbi kí onígbàgbọ́ sí màláíkà sọ màláíkà yìí wọn ò lè ràn yàn lọ́wọ́ ẹni pé wọn ò lè ṣe ìrànwọ́ kankan fún yàn wọn ẹsẹ̀ tí yàn máa ń pè bí ẹni pé yàn ń pè ọlọ́wọ́n ọba ẹ̀rì tẹ́ bá wo àwùjọ wa tí a ń ṣẹ̀mí àwọn tó bá rí àwọn tí wọ́n máa láwọn ní náǹkàlẹ̀ àwọn ń sa náǹkàlẹ̀ àwọn ń sa oríṣiríṣi nǹkan ẹ rí i pé àwọn èèyàn látara ẹ̀sìn ẹ sì máa rí i pé àwọn èèyàn pé aṣẹ́sìn ah, ah, lẹ́ ń sìn yìí ah, àwọn èèyàn jìnnà sẹ́sìn bóyá ni pé n ti ń jẹ́ ẹbọ náà ni ọ̀pọ̀lọpọ̀ súnmọ́ jù ẹ àwọn tó máa ń la náǹkàlẹ̀ òun tó bá la náǹkàlẹ̀ òun kalẹ̀ lónígun mẹ́rin wọn wà ní Allahu ẹnta ni wọ́n fi sìkejì rẹ̀ jìbìrìlù kọ Allahu jìbìrìlù sí àárín wọ́n wá fi sí ibi egun àkọ́kọ́ wọ́n kọ Mikailu Asarailu Israfilu wọ́n wá kọ́ wọ́n sí etí etí etí etí so gbogbo àwọn nǹkan yìí wọ́n lè wá ní ògùnfẹ́ làwọn fi ń ṣe àbáwọn fi ń wá kí bùkátà òbí yá wọ́n sọ láwọn fi ń ṣe nǹkan kan ni irú eléyìí sọ́lọ̀ náà nìyí òun sọ́lọ̀ nìkan lè yẹn ń pè òun ṣùgbúrú àwọn nǹkan yìí ọlọ́run ọ̀dá àwọn màláíkà fúrú àwọn nǹkan báyìí bóyá ni pé àwọn màláíkà ọlọ́run dá wọn ipi ẹrú òun ni wọ́n jẹ́ ẹ̀rí pọ́lọ́ ní kẹrọ́mán kàtìbìn àwọn iṣẹ́ tí mo gbélé wọn lọ́wọ́ ń kálukú ń ṣe ọlọ́run bá tó ń sọ náà Al-Qur'an pé la ya'suna ikú àwọn màláíkà yìí wọn kì í ṣe lọ́hùn ntọ́lọ́hún bá pa wọ́n láṣẹ náà ni wọ́n máa ń ṣe gbogbo àwọn eléyìí náà ni yóò máa túmọ̀ sí pé èèyàn nígbàgbọ́ sí àwọn màláíkà bákan náà wal kutub wal kitab so alkitab mana alqur'an kínyìn onígbàgbọ́ sí alqur'an bákan náà kínyìn onígbàgbọ́ sí àwọn tírà tó ti ṣáwájú tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ rẹ̀ tí ẹ bá jẹ́ ní tó ní gbàgbọ́ sí tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam yẹn ní alukur'an irú ẹni yẹn kò ní sọnù irú ẹni yẹn kò ní ṣìnà bilintasi pé yóò tiẹ̀ wá sọnù torí pé kí ni ìmọ̀nà náà ni ọlọ́run ọba pe alukur'an nípin tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ní àti ìṣẹ̀mí ayé èèyàn ẹ̀ bá di mọ́ alukur'an ọkàn rẹ̀ ó balẹ̀ tó ń lò gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe ní ká lò alukur'an alimanu bilkitab ìnígbàgbọ́ sí alukur'an òun ni ó jẹ́ kí èèyàn mọ̀ pé gbogbo tí bá ń bẹ nínú òfin ọlọ́run ọba nínú rẹ̀ tí ẹ̀ ń gbọ́dọ̀ máa múṣẹ ni yóò sì máa wu ẹni tó bá ní ìgbàgbọ́ sí láti máa múṣẹ èyí tó ní ká ṣe èyí tó ní ká má ṣe èèyàn máa ṣe ìtóníká ṣe èèyàn ò ní ṣe èèyàn mọ̀ sí ìtóníká mọ̀ ṣe èèyàn ò ní ṣe ẹni tó nígbàgbọ́ sí tíra ọlọ́run ọba nù so bákan náà ara ìnígbàgbọ́ tíra ọlọ́run òun náà ni yóò yé yẹn pé kò sí òfin kan tó ju òfin alukoran yìí lọ kò sí òfin kan democracy autocracy dictatorial gbogbo ẹ̀ malakiya kò sí tí ó da bilintasi pé yóò wá da tó òfin alukoran ara ìnígbàgbọ́ sí alukoran ni ara ìnígbàgbọ́ sí alukoran òun náà ni kí èèyàn máa lo alukoran nílòkulò àwọn èèyàn ń lo Qur'an lòkulò láwùjọ wa yìí wọ́n sọ Qur'an di ìwé oògùn wọn ò rí al-Qur'an sí ìwé òfin ọlọ́run ọba má tẹ́ bá rí mùsùlùmí tó bá gbé tírà tó bá gbé al-Qur'an ti ń gbé lọ wọ́n fẹ́ lọ lè ṣe kíni wọ́n fẹ́ lọ lè sàá wọ́n fẹ́ lọ lè sànù sọ àdúwé àdúrà làwọn èèyàn sọ al di so bẹ́ẹ̀ sì ní tí ẹ bá jẹ́ ẹni tí ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ojú rẹ̀ sì là tó sì ṣe tán tí ò fẹ́ máa rìn nírin ìdìndìjú káàkiri yóò mọ̀ pé alukur'an yìí ṣe ìwé àdúrà torí tí wọn náà bá gbọ́ àwọn nǹkan míì níbẹ̀ tó sì rí báwọn yẹn ṣe fi ṣe ń ṣe àdúrà yóò mọ̀ yíyan pé ah ṣé kìí ṣe pé ìwà afọ́jú là ń bá kì í ẹni tó kéwú tó mọ̀ tó mọ̀ kéwú kó tó wá máa fi alukur'an ṣe ìṣekúṣe ẹ dákun ìgbà tí wọ́n wá ní tọ̀ pé òkè kùránì o sì má òkè wú ọ̀mà ìwọ òun náà ló tó wá ń jòkó lẹ́ẹ̀tọ́ máa jòkó sa ìsáwáká ẹ máa wo ìsáwáká kí ni tó fi jọ má ẹ máa túmọ̀ rẹ̀ ẹ jẹ́ kí n túmọ̀ rẹ̀ nísìn kí ni ìsáwáká fi jọ má àdúà ìdá wakọ̀ àti wàkẹ́à gbà tí ọjọ́ gbìndàkìyàmà bá ṣẹlẹ̀ laysa lẹ́wàkọ̀ àti ha kàdíbà ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn kò kí ń ṣe irọ́ o khafidatun ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn yóò rẹ àwọn míì lọlẹ̀ yóò sọ wọ́n di èèyàn yẹ̀yẹ́ rafi'a ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò gbé àwọn ẹlòmíì ga idha rujjatil ardu jan olúwa nígbà tá a bá milẹ̀ ní mi títítítì wa bussatil jibalu bassan tá a kú òkè tá a kú gudugudugudugudu wa kanat abahan mumbasa tó kù yányányányá wàkúntùm àsìwájà wàkúntùm àsìwájà ẹ wàá pé sí ìjọ oríṣiríṣi ẹ nǹkan àdúrà dàmbẹ́ nìsín bẹ́ẹ̀ sì wá kala tó kẹ̀kan lẹ̀ kò sí àdúrà ń bẹ́ẹ̀ àmọ́ àwọn èèyàn kàn ń sẹ̀sìn ní ìsẹ̀sìn afọ́jú wàláì wọn ò sì wá sáyé nísàyé afọ́jú o ẹ má wà bó sí o àwọn èèyàn wọn ò ṣe ayé ní ayé afọ́jú àmọ́ ẹ̀sìn wọ́n ń sẹ̀sìn ní sí afọ́jú bí ba ṣe bá àwọn bàbá tán sínú kọ́lá tẹ́ bá rí aṣọ táwọn wọ̀ lónìí àwọn èèyàn wọ́ sọ bí àwọn bàbá yẹn mọ́ o àwọn èèyàn wọ̀ ẹ̀wù báwọn bàbá òun ṣe ń wẹ̀wù mọ́ lónìí àmọ́ wọ́n ṣe tán kán máa sẹ̀sìn báwọn bàbá yẹn ṣe ń ṣe kíni wọ́n ṣe ń sẹ̀sìn wọn tẹ́fì mọ̀ pé n táwọn èèyàn ò fi ní ní excuse lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ kẹtẹ tó bá ṣe pé òun sẹ̀sìn rẹ igi bá bàbá òun ṣe ṣe náà nu òun sì ń wọ ẹ̀wù náà gẹ́gẹ́ bá bàbá òun náà ṣe ń bí wọ́n ṣe ń wọ̀ ilé rẹ tó ń gbé bá bàbá òun náà ṣe fi kalẹ̀ náà ni òun ṣe ń gbé àgbàlá rẹ tẹ́ ń lò àgbàlá yín náà kò yí padà bágbàlá bàbá yín ṣe rí náà ló wà àwọn yóò ní wọn àwọn yóò ní pé àṣẹ rí pé gbogbo nǹkan táwọn bàbá wọn ṣe ni wọn ò wọn ò yí padà rárá àmọ́ ẹ̀sìn náà lẹ láyà láti mọ̀ sí kíni láti mọ́ lè ṣe àtúnṣe rẹ̀ síbi tó dáa àmọ́ ẹ lè ṣàtúnṣe ọ̀rọ̀ ayé yín síbi tó dáa lè yóò fi mọ̀ pé àbòsí nù kí wọ́n mọ̀ ní àní ẹ máa ń sa ìsáwọ́ kàmọ́ kí wọ́n ní ah, wàláhì báwọn bàbá wa ti máa ń sànù àní ẹ̀wò tó máa ń tà ń sọ fún yín yìí sẹ́ ọ̀rẹ́ tó máa wọ̀ àmì tó lé ní yasin lásà yasin ọlọ́run ní òmìnira mọ̀mọ́ tó máa ti ń jẹ́ yasin wẹ́l Qur'an al olúwa ní wọ́n fi al búra innaka laminal mursalin wa nabi inú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ ala siratin mustaqim lórí ojú ọ̀nà tó ṣe pé ojú ọ̀nà tọ́tọ́ tanzil al-aziz ar-rahim al-Qur'an yìí jẹ́ pé nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ qauman ma unzira aba'uhum fa hum ghafilun kò sádùá ń bẹ́ẹ̀ tuti'u laqad haqqal qawlu ala aktharihim fahum la yu'minun olúwa ní ìyá ọlọ́wọ́n bá ṣẹlẹ̀ wọn lérí náà ni àwọn kèfèrí torí pé kí ni wọn ò nígbàgbọ́ sọlọ́run ẹ dákun àdúrà dà ń bẹ̀ tùlẹ̀ yóò fi mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ̀sìn tẹ́ ń sìn ẹ̀sìn bá a ṣe Islam iṣẹ́ ẹ̀sìn bá a ṣe bá a ẹ̀sìn báwo lànà bí ni so níta ń bá lọ ni pé ìnígbàgbọ́ sí al alukurani kì í ṣe ìwé náà ń kàlí kí wọ́n sọ alukurani de ìwé ogun kí wọ́n sọ alukurani de ìwé àdúà ṣé rí ibi táwọn ibi bá pè ní àdúà fún wa aha ìyẹn àwa máa fi ṣàdúà ẹ máa wọlé àpèjúwe ní ìsìn anabi ni ẹ máa ṣe kul a'udhu bi rabbil falaq àti bi rabbin nas anabi ni ẹni tó bá kà mẹ́ta ìṣọ́ ọlọ́run ọba ni ẹ pé tẹ́ sì wo ìtumọ̀ rẹ̀ náà ẹ rí i pé ó kó ìtumọ̀ ìṣọ́ ọlọ́run ọba yẹn sínú ṣùgbọ́n àwọn èèyàn ṣe mú alukoran tí wọ́n goríko níbi tá ànábì ni kí wọ́n lò sí àwọn sì lọ lè yọ tara wọn kódà kó wò ó pé kíní náà bá mu ipe lápèjúwe ní sẹ́ wo asbunallahu wa ni'mal wakil so ànábì ni tọ́wá rí i pé ànábì ni ká ṣe ìpè wọn náà rí pé àdúrà tó dáa ni ìpè ah, ọ̀rọ̀ àdúrà náà ń ṣe yẹn wọ́n ní kò síbì kan tánà ibà ń ka alukur'an lọ́wọ́ tó bá ṣe pé ọ̀rọ̀ àdúrà ló ń kọjá ń bẹ̀ àfi ká nàbí ọ̀bẹ lọ́hùn tó wáá pé ibi tí ọlọ́run bá ti ń sọ̀rọ̀ ìyá ni ànábì ọ̀bẹ lọ́hùn pé ọlọ́run má fi yà wá o ṣùgbọ́n ànábì ṣe máa ń sẹ́nu generally níbi alukur'an tí bá ń kà kì í ṣe pé wọ́n select àwọn ibìkan pé àdúrà àdúrà rèé àyàfi bí tó bá jẹ́ pé irú àwọn èyí tí tí mo mẹ́nu kàn bí kúlà ọ̀dùrọ̀bì falak kúlà ọ̀dùrọ̀bì nas kùrìsẹ́yì so tó pé anabi sallallahu alayhi sallam òun náà ni ó fi kọ́ wa ní ẹ̀kọ́ so ó ní pé wal kitab kéèyàn nígbàgbọ́ sí tíra ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní ti ń jẹ́ iṣẹ́ rẹ̀ nu wan nabiyyin kí o tún nígbàgbọ́ sí àwọn والملا ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأعدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم, المفت... هم المتقون الله عز وجل ó ní nínú àwọn ntẹ́fì ipe èèyàn jẹ́ ẹni tí ń ṣe rere òun náà ni kí ó ní ìgbàgbọ́ sí ọlọ́run sí ọjọ́ sí àwọn sí àwọn tíra ọlọ́run ọba subakana kí o tún ní ìgbàgbọ́ sí wọn nàbí yín àwọn ànábì ọlọ́run kí ni ìtumọ̀ ìnígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run ọba òun náà ni kí ọmọ pé ọlọ́run ọba òun ni ó dá àwọn ànábì ó ń ṣàwọn lẹ́sà láàrin àwọn ènìyàn ó ṣe wọ́n ní ẹni mímọ́ látara pé yóò rán màláìka Jibril sí wọn àwọn tí wọ́n ń jẹ́ ànábì ìbẹ̀rẹ̀ wọn náà ni nabiyullahi Adam alayhi salam òun náà ni ẹni tó ṣe pé ọlọ́wọ́n bá fún ní òfin tí ó máa ṣẹ̀sìn àmọ́ kò pa ní àṣẹ ipe kó máa pèpè sí i òun náà ni anabi Adam ni àkọ́kọ́ àwọn anabi ọlọ́wọ́n á pọ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ anabi adam nígbà tó dérí nàbí Allahi Nuh náà ni ọlọ́run bá wá ṣe òun ní òjíṣẹ́ torí pé kí ni kò sí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba nígbà tí ọlọ́run ti dá nàbí Allahi adam títí tó fi di àsìkò anabi Nuh kí ló sì fà ń tó fa ẹbọ lórílẹ̀ ayé òun náà ni ọ̀rọ̀ fọ́tò ìrere yíya àwòrán kalẹ̀ kódà tí ẹ bá ń ṣe pé èèyàn bá jẹ́ ẹni tí ẹ̀mí rẹ̀ le tí ayé kó sí lẹ́mìí tí gbogbo ti ń jẹ́ ìfẹ́ ayé kárí mi ó ti gba gbogbo làákàyè rẹ̀ kò gbọ́dọ̀ wùyàn pé ká máa ya fọ́tò mi ká máa pẹ́ káàkiri pàtàkì jùlọ tí ẹ bá jẹ́ ẹni tí ó jẹ́ gbajúmọ̀ pàtàkì jùlọ tí yẹn bá jẹ́ àfa kí ni ń wú àfa lérí tí ọmọ jòkó kalẹ̀ tí ọmọ ní ẹ̀yà mi tí ó ní ẹ jòkó kalẹ̀ ẹ̀yà mi síbi wa náà là ń kà ń gbé tó dá ẹbọ kalẹ̀ láyé látàrí anabi adam títí dérí anabi anabi Nuh kò sí ẹbọ ẹgbẹ̀rún ọdún rẹ̀kẹ̀tẹ̀ sí ni àwọn kan ní wọ́n ń ṣẹ̀mí ní àsìkò nàbí Allahi Nuh wọ́n wá jẹ́ ẹni rẹ̀ táwọn èèyàn fẹ́ràn wọn wọ́n jẹ́ àwọn èèyàn márùn-ún táwọn ènìyàn wọ́n ń kú lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan àwọn èèyàn wá nífẹ̀ẹ́ wọn gan bí ká sọ pé ẹnìkan bẹ lálórí tó jẹ́ ni rẹ̀ ìkan bẹ ní ọmọdá ó jẹ́ ni rẹ̀ ìkan bẹ lálánàmú ó jẹ́ ni rẹ̀ ìkan bẹ nsàlẹ̀ ọjà ó jẹ́ ni rẹ̀ ìkan bẹ ní gàmbàrí ó jẹ́ ni rẹ̀ so àwọn èèyàn ti wá mọ̀ wọ́n pé á á àwọn ẹni rèé nínú ìlú àwọn ènìyàn wá kú ìgbà tí wọ́n kú làwọn tí wọ́n ń jẹ́ aráàlú yẹn wá wò pé a gbọ́dọ̀ jẹ́ ká gbàgbé àwọn ẹni yìí níta kọ́ máa ń ṣe ni pé táwọn ti ń lọ táwọn ti débi sàárè wọn wọ́n dùn síbẹ̀ pé áá ah, ah, àwọn èèyàn rere ìgbà tó yá ní padà ronú pé ẹ jẹ́ ká wá mì ká ṣe é sí ojú ibi sàárè wọn yìí wọ́n fà mí sí i ìgbà tó yá wọ́n tó rí pé àmì yọ́ padà ṣe kí ni yóò padà yóò padà lọ o àní rí àmì ó lè padà wó ẹ̀ mọ́ ń tá a ṣe ni pé ẹ jẹ́ ká gbẹ́ èrè wọn gangan fọ́tò wọn ni ẹ jẹ́ ká gbé kalẹ̀ síbẹ̀ torí gbogbo ẹni tí bá ti ń kọjá ẹ wo èròǹgbà wọn o èròǹgbà rẹ tó ní gan o pé gbogbo ẹni tí bá ti ń kọjá lásìkò yẹn yóò mọ rántí pé àwọn ẹni rere òun náà lè mọ ibi ṣeré ṣé mọ n táwọn tiẹ̀ fi gbé kalẹ̀ gan àníyàn wọn tó da lérí ẹ̀ àmọ́ àníyàn dídá kọ́ lórí iṣẹ́ bóyá ni pé kí iṣẹ́ òun kọ́ bá òfin ọlọ́wọ́n ọba mu wọ́n bá fi gbé èrè yẹn àwọn ènìyàn ń wòye sin o tó bá kàn ti kọjá mi wọ́n rí i pé ah ah èrè bàbá yà ó kọ̀ rè tó bá tó kọjá mi wọ́n ní ah ah bàbá yà gúúsà àwọn ẹni rere àwọn nasara bó sì máa ń ṣe kárí kárí sí gbogbo sàmọ́rún sàmọ́sángúrù sí gbogbo ẹnìkọ̀ọ̀kan mo ní sọ lọ́rin ni o zokari òun kìí ṣe wọ́n yìí mọ̀ sí sàmọ́sángúrù sí gbogbo àwọn èrè kọ̀ọ̀kan tó bá ti dénú ìgbà tó jọ pẹ́ àwọn tí wọ́n gbé èrè yẹn wá kú làwọn ẹ̀mí padà wá dé láwọn ọmọ wọn ṣètọ́nù wa bá àwọn ènìyàn pé ẹ wá ṣé ẹ mọ̀ nǹkan táwọn bàbá yín ń fi èrè yìí ṣe ni wọ́n láwọn ọ̀mọ́ wọ́n ní ibẹ̀ náà ti máa ń tọrọ gbogbo nǹkan tó bá fẹ́ báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run náà àwọn èèyàn lọ́lọ́run wọn rán anabi nuuhu sí náà tó máa ń tala àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run anabi nuuhu ni alayhi salam so nabiy wa rasul òjíṣẹ́ ni anabi ọlọ́run ni so ọlọ́run wa ní ìnígbàgbọ́ sáwọn ẹni wọ̀nyí bí tí mo ti wá lọ ni pé ẹni tó bá wá ń jẹ ẹni tí wọ́n bá olùbẹ̀rù ọlọ́run tí ìbẹ̀rù ọlọ́run ti jìnlẹ̀ lẹ́mìí rẹ̀ tí ìfẹ́ ayé ọ̀gbà ẹ̀mí rẹ̀ kankankan ìfẹ́ kárí mi pẹ̀ tó ríbi tí mo tún dé báyìí mo tún ti wà ní Amẹ́ríkà fọ́tò mi rèé yóò tún pèsè ẹ̀ sórí ṣé ẹ ti rí Facebook <laughs> àtàwọn WhatsApp àgbákò tí ó kó bá àwọn èèyàn kìí ṣe kékeré wàláhì tàlà ẹ̀wọ̀n náà ni mo gbọ́ ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn àwọn ọmọ tó ń jẹ́ àwọn ọmọ Haúsá tàjọ wà ní Sudan ìgbà Sheikh Jafar kú alayhi rahmatullah ní Kano wọ́n ní ìgbà tí ó dàrin kan ṣéèkì ti rí pé ìfẹ́ yìí ti ní agbára táwọn èèyàn ní sáwọn gan so ìfẹ́ ìdúródédé àwọn èèyàn ti àwọn èèyàn rí pé afá yìí dúródédé ẹ dákun afá òun ní òdúródé táwọn èèyàn ò ní fẹ́ràn rẹ̀ wọ́n yẹn wọ́n fẹ́ràn rẹ̀ mọ̀nà kódà kẹtùn wọ́n ní ọ̀rọ̀ ṣéèkì jáfàr ọkọjá pé ká ní àwọn onítàn ṣe súnà nìkan everybody náà ni wọ́n fẹ́ràn rẹ̀ nílùú wọn wá di pé wọ́n ti fẹ́ máa ya fọ́tò rẹ̀ kan máa lẹ́ mara kínní ọwọ́ adébi wá sí ọwọ́ àwọn sọ fáwọn èèyàn pé gbogbo ìwọ tó bá ní fọ́tò mi nílé ọmọ haúsá lọ sọ fún mi ọmọ kánò gangan ó ló ń sọ ń tata gbangba pé ó ló repeat ẹ̀ for several times pé ìwọ tó bá ní fọ́tò mi nílé tó o bá yá àbí kó súnná ìwọ́nu ọlọ́nu ìwọ́nu ọlọ́nu ẹ̀dá sínú eléyìí náà á jòkó náà ni àbónú àyà rẹ̀ náà pín sórí Facebook ṣe rí pé àfà tí bá ń serú eléyìí ayé ti ṣe kíni ayé ti kó lọ irú àfà yẹn tí yẹn bá sì ń tẹ̀lé òun náà kó yẹn wọnú ayé lọ ní yọjọ dàyín nù papọ̀ ni sórí ẹ̀yìn àfi kéèyàn ó ṣe làákàyè pẹ̀lú sunnah nabi sallallahu alayhi wa sallam tí yẹn bá fẹ́ ṣe kéèyàn ó ṣe làákàyè mo fi yàsírò ọ̀rọ̀ fọ́tò àná béèrè tó bá tiẹ̀ kú yẹn lásán pé ń tó fa fọ́tò rèé n fa ẹbọ lórílẹ̀ ayé rẹ̀ wà láàyè kí n kó lura fọ́tò yìí à pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ àfa ẹ wo àwọn tí àwọn èèyàn ń wo láwọn àfa yẹn tákẹ́ wọn bá rí fọ́tò wọn ni ẹbọ tá ń fi wọ́n ṣe lè kéré o ewúrọ àwọn búlálà wọn kẹ́nìkan kọ́ mọ́ rí fọ́tò rẹ̀ àbí Ibrahim Niyasi kẹ́nìkan kọ́ mọ́ rí fọ́tò rẹ̀ ẹbọ tó mọ̀ bí ṣe yóò kéré o ẹlòmíì ò fẹ́ ṣe gan kò ní rí ṣe torí kò rí nǹkan kan tí ó lè fi ṣe íméjì rẹ̀ so òun náà ni pé kéèyàn wá rí àfa súnà kọ́ wá pósì fún fótó ara rẹ̀ sórí facebook àbí kọ́ wá jòkóó ẹ̀yà mi wọ́n wá yàtọ̀ yóò wá gbé sórí whatsapp wá ní ẹ̀rí báyìí mo wà ní london báyìí à mo wà ní ọ̀dọ̀ ọba ọba mọ́kà mo wà báyìí mo wà ní ọ̀dọ̀ ọba ìlú èbó ní àtọ́ba ìlú èbó làjọ ń jẹ kà báyìí ẹ̀rí báyìí ọkà náà làjọ ń jẹ wá kí ni wá ń kí ni sọlọ́n níbi àdánwò ayé náà ni tí ọba ti lẹ́ni rí lẹ́gbẹ̀ẹ́ tí ò ní ẹni rí lẹ́gbẹ̀ẹ́ tí ó fàyàn àbíkọ́ ẹ̀pá àwọn ẹni rí wọ́n á ń fà ọ́ fún wọn ní kúkú lọ́wọ́ fún wọn kúkú lọ́wọ́ wọ́n yàrá dákẹ́ pé ọwọ́ mi ti wúńjọ ní ìní kó máa bá rẹ lọ bí tó bá fẹ́ bá rẹ dé tó bá sì yá ẹni rí wọ́n máa sún fún un tó apẹ́ ni wọ́n bá jẹ́ ní tí ò bá tó ní tàn án bá ti tún ẹ̀wò yóò rà fọ́ lẹ́rán tẹ̀fọ́ lẹ́rán wọ́n lọ́ máa nítorí wọn lọ́mọdé so òun náà ni pé al bilẹ̀ nabijin àwọn anabi ọlọ́run kí o nígbàgbọ́ sí wọn kí ọmọ rẹ wọn sí ẹni tí ó lè là nínú ìṣòro àwọn míì àwọn anabi ọlọ́run bá ní wọ́n máa ń pè bí ẹni pé ń kọ́ lọ́run kódà anabi wa sallallahu alayhi wa sallam èèyàn gbọ́dọ̀ máa pè é wípé kó là nínú ìṣòro torí pé kí ni ẹrú ọlọ́wọ́n ọba lòun náà ẹ̀ńtọ́ ọlọ́wọ́n ọba ń bẹ̀ níṣẹ́ ni anabi àwọn ààyè oríṣiríṣi ní alukur'an lànàbì tí máa ń jẹ́ kó yí àwọn èèyàn ipe ma ana illa basharan rasula òjíṣẹ́ ni mí èèyàn ni mí ẹ̀wọ̀n kan àwọn anabi ọlọ́run ni wọ́n ń ju ara wọn báwọn pé èèyàn ni mí ìyàtọ̀ sí ẹni tó mo fi yàtọ̀ náà ni pé yuha ilayya kul innama ana basharun mislukum èèyàn ní ibi tèmi náà yuha ilayya ntí mo kàn fi yàtọ̀ ni pé ọlọ́run máa ń rán Jibril sí mi lórí àwọn nǹkan tó bá fẹ́ kí n mà àmọ́ pé ntí òun rán Jibril sí mi kí wá ní mà ń lè mà so kátó wá ní àáfà kan lèyìn ní kò sí ntí ọmọ gbé tó ti ń wọ báyìí gbogbo tí bá ń ṣẹlẹ̀ ń gbèsè ayé rẹ ní ọmọ sọ fún ọ so ìtànjẹ ni àbí ọba tí ọba tún gbèsè ayé ara rẹ ṣe so ohun tí ń ti ń dàrú náà rẹ yọbọ yàn ìtànjẹ ni so òun náà ni pé àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹni mímọ́ ni wọ́n ara ìgbàgbọ́ ni pé ẹ̀ gbọ́dọ̀ gbà pé ẹni tó ní àfọkàntán ni wọ́n gbogbo tó bá ń jẹ́ nǹkan àbùkù ara pé ẹni nígbàgbọ́ yẹn gbọ́dọ̀ fi ròyìn wọn ìròyìn àbùkù yẹn gbọ́dọ̀ fi ròyìn wọn tó bá gbọ́ nǹkan kan tó bá jẹ́ nǹkan àbùkù lọ́lẹ̀ tó wò pé kíní yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni bóyá bá gbọ́ káwá ní ànábì ọlọ́wọ́n bá kan ó ṣe jàǹbá á kí ọmọ pé ọ̀nà tí ọ̀rọ̀ yìí gbà wá á ẹ ká tó wò bí lápòjú ìtànkàn bẹ́tọ́ gbajúmọ̀ táwọn èèyàn máa ń sọ nípa nàbí Allahi Dawud alayhi salam tí wọ́n ní ànábì Dawud ipe ọgbà ìyàwó ara àwọn ọmọ àtẹ̀lé rẹ̀ kan gbà tó rí pé ìyàwó òun fáìn ọrẹwà ẹ máa wo ìtàn burúkú o wọ́n lè wọ́n sì mọ̀ pé ìyàwó òun rẹwà wọ́n ní ilé anabi dàwúdù ilé rẹ̀ ga pẹ̀tẹ́sì ni wọ́n ní obìnrin wọn wọ ẹ̀ńjọ́ kan wọ́n ní anabi anabi dàwúdù wá rí níbi títí ń wẹ̀ ọ̀nà ọ̀yọ́jú wọn ni pé ẹ́ àsọfáyìn tó báyìí la ilaha illallah ẹ̀dá kátó wá ní àwọn ànábì ọlọ́run láàmà fi ru nǹkan bá èyàn ti gbọ́dọ̀ mọ̀ pé ah ìtàn yìí ti ní kọ́mọ́ ah ọ̀rọ̀ yìí ti ní kọ́mọ́ ìgbà sọ ànábì ọlọ́run wọn kì í ṣe jàǹbá kò sínú ròyìn wọn wọn kì í ṣojo wọn kì í rọ́ ṣùgbọ́n kan náà yìí sì ṣàì mú iṣẹ́ tọ́lọ̀ ń bá ara wọn dé ògóńgó yẹn ní jẹ́ pé yẹn nígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run ọba ṣùgbọ́n kan wà á tẹ̀lé mẹ́lẹ̀ hàlẹ́ hubbihi ẹni tí ń ṣe rere nílẹ̀ tó ṣe pé yóò máa fún ní owó aláṣọ́bìhí lórí nǹkan tí òun gangan nífẹ̀ẹ́ sí the will kúròdà yóò máa fún àwọn tó súnmọ́ yóò máa náwó fún àwọn dúkìá àwọn àwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò máa ná dúkìá rẹ̀ fún wọn àwọn tí wọ́n súnmọ́ ìyàwó ọmọ yóò máa fún wọn wàhúwa mọ̀ṣíbùlẹ̀ ọ̀rọ̀gìbùn fìhì òun náà ni àwọn tó ṣe pé wọ́n ní bùkátà sówó yẹn tó kí wọ́n ní ìdìkò náà fún wọn ọmọ náà fún wọn inú àwọn zawil kúrùbà àwọn tí wọ́n súnmọ́ tọ́ba ní ta ló súnmọ́ yàn wọ́n bẹ̀rẹ̀ láti rí ọmọ yàn ìyàwó yàn bàbá yàn màmá yàn àwọn tí yàn máa náwó fún un tọ́ba ní mọ̀lẹ́bí lẹ́yìn náà ọ̀sẹ̀ kan àwọn mọ̀lẹ́bí ara lé bákan náà ọ̀sẹ̀ kan mọ̀lẹ́bí agboolé bákan náà ọkàn mọ̀lẹ́bí àwọn alábàágbé àdúgbò sáwìl kórùbá so àwọn yẹn lèyàn máa ń jẹ́ kí owó yàn kí yàn kọ́kọ́ ná fún ẹlòmíì kò ní náwó fún ọmọ rẹ̀ kò ní náwó fún ìyàwó rẹ̀ àwọn àbúrò rẹ̀ wọ́n máa sáná ní kiri yóò sì máa lè ra mọ́tò fáfá kan ta so yóò máa lóun wá àlùbáríkà. So, wọ́n bi anabi sallallahu alayhi wa sallam pé ayu sadaqatin a'zam wọ́n ní sàárà àwọn ló dáa jù lọ́lọ́lá jù anabi ní ẹ̀nẹ̀ anta tasaddaqa anta shahi'un sahih oníkóhùn máa ná owó òun nígbà tó yẹ pé ìwọ gangan o lálàáfíà gbà náà òwò gan tó ní bùkátà sí kí wọ́n gan lówó kó wàá máa náwó yẹn gbà yẹn yẹn ni pé òun yìí ò pọ̀ tùlà lọ́wọ́ rẹ̀ níbomi ànábì tó ní fabda bima ta'ul bí tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí náwó òbí tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ará ilé rẹ ni ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé wanzir ashiratakal aqrabin àwọn tó súnmọ́ náà ni ó bẹ̀rẹ̀ wá sí lára wọn bẹ̀rẹ̀ wá sí láti ilé rẹ àmọ́ pé òun ò jẹ́ oníwà òun èyí ṣe wá sí ilé ó dákẹ́ gbirigidi ni òun ní sọ fẹ́nìkankan lé bí ọmọ ìta ọmọ wọn ní káàkiri lágbolé wọ́n máa fa sìgá àmọ́ wọn wá lo níwàásí gbogbo <laughs> ẹ̀wà dẹ́wò lù yìí yóò fa sìgá lè ta <laughs> ìta rẹ̀ òun sì lo níwàásí gbogbo gbogbo ìlú káàkiri yìí wanzir ashiratakal akrabin àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọ́ ṣùgbọ́n àwọn eléyìí ntí agbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí nù pàtàkì jùlọ àwọn táwọn gbìyànjú láti ṣe súnà nàbì sallallahu alaihi ni a máa sọ kí nìyẹn ipe tí a bá ń ṣe súnà nábì ìyẹn gbọ́dọ̀ gbé súnà sá kó gbé súnà sá gbé súnà dúró torí ohun súnfí gbé tiẹ̀ dúró ẹjọ́ wúra yín lójú ẹjọ́ ránjú mọ́ra yín ẹjọ́ rẹ́rìn mọ́ra yín ẹjọ́ bínú síra yín ẹ̀túnjọ́ gbogbo ẹ̀ tó bá yá gbogbo ẹ̀ padà ṣe kí ni ẹ̀ padà yọ wà balance papọ̀ torí pé kí ni wọ́n jọ bí yín papọ̀ náà ni wọ́n jọ bí yín papọ̀ ni àfitọ́ akéèyàn bá gbé nǹkan mi lọ́wọ́ náà ni tó a pé tọ́lọ́ lèyàn gbé lọ́wọ́ tànẹ́bì lèyàn gbé lọ́wọ́ wàláhì ọlọ́run bó kun yàn lọ́wọ́ lérí rẹ̀ ọlọ́run kun yàn lọ́wọ́ lérí rẹ̀ pàtàkì jùlọ tó bá tiẹ̀ jẹ́ pọ́ bá jẹ́ àfa tó kéwu ẹjọ́ dúró ẹjọ́ dúró kẹjọ kẹjọ fojú wura yín kẹjọ rán múmọ́ra yín kẹjọ tó bá yà èyí tí ó bá jẹ́ bídíà ò ní bá wọn ṣe èyí tí bá ṣe bídíà ò bá wọn ṣe so àwọn náà ti máa ma àwọn alhaj alfasil wọ́n ti ma àwọn ìlà tó pin yín tó là yín wọ́n mọ ibi tẹ́ ti jọ sí kíni tẹ́jọ jọ yín papọ̀ bọ̀tú wọn á ẹ wọn mọ ibi tẹ́ ti papọ̀ wọn mọ ibi tẹ́ ti tẹ́ ti yà ń dandan nù nínú súnà nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ aláìrán dandan ni kọ́lá tí a bá ń gbé àwọn kẹfìrí ó jẹ́ káwọn ibi tẹ́ ti jọ papọ̀ ó jò ká ẹ mọ ibi tẹ́ ti jọ yà àmọ́ ká wá rí pé kàtá ni fa abẹ́ kókọ́ta ẹ ẹ máa ń pe kàtá rẹ̀ sí kò ní dáhùn fa kọ́ tí ọba yẹn kókọ́ta lé abẹ́ kàtàn àti ẹ̀fẹ́ kó sálángẹ́ ẹ lòsì àfa rédèrèdè òsì nọ́mbà kífà àmọ́ pé kọ́tà tá a fẹ́ kó yìí sálángá tá a fẹ́ kó yìí ẹ̀pọ̀ òun náà sì kọ́dà yọ dáwọ́ wọn jẹ́rìí rẹ̀ aha àmọ́ pé tọ̀ ọ̀dà afẹ́jòkó àdúrà àṣàdà lélù <laughs> ẹ̀ mọ́ pé kò ní dáyé kọ́lá kò ní wáyé sí àhà wọ́n mọ bí tẹ́ ti ṣe kí ni bí tẹ́ ti papọ̀ wọ́n mọ bí tẹ́ ti tẹ́ ti pé yànà sòun náà ni pé ibi tí mo ti lọ ni pé ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí yàn àwọn ilé wọn lè ti kọ́ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa tí yẹn bá fẹ́ ṣe wọ̀lìyàtàmà ṣùgbọ́n kan náà ara àwọn tí yẹn tó máa ń ṣe dáadáa sí òun náà ni àwọn ọmọ òrukàn ẹni tó ṣe pé bàbá rẹ̀ kú nígbà tí ò tí ì tójú bọ́ so nǹkan yẹn kò rọrùn kò sí bí àwọn èèyàn ṣe láwọn ó ṣe tó kò lè dà gẹ́gẹ́ bí ti bàbá tó bí ọmọ yẹn so náà ọlọ́run bá fi pàṣẹ pé gbogbo ẹni tó bá rí ọmọ òrukàn tó bá ṣàánú rẹ̀ òun ọlọ́run ọba anábì ní ana wàkàfílù wàkàfílù liyatama kahatan. وأشار رسول الله صلى الله عليه وسلم بأصبعيه الشبابة والوسطى Ànábì ní èmi àtẹni tó bá ń gba ọmọ òrukàn tọ́ tó ṣe pé máa ń sinara sọmọ òrukàn ó sì sọ ọmọ òrukàn di ojúṣe ara rẹ̀ Ànábì ní èmi àtẹni yẹn àjọ wà ní alìjánà ni Ànábì wa ní ọwọ́ anáwọ́ báyìí ká ha tẹ́yìn Ànábì wa náwọ́ pẹ̀lú ọwọ́ aná àtàpàkọ ìfábẹ̀lá rẹ̀ àti ọwọ́ àárín ọwọ́ àná kí bá sì jọ wà ní níjọ́ gbé ndàlù kìyàmà so láti fi ṣàlàyé ọ̀làlàlà tí mẹ́bí kí ọmọ mójútó ọmọ òrukàn àmọ́ kí wọ́n yà kúyà kí sèmi mọ́ pọ́n bẹ́ẹ̀ jẹ́ ni ẹ̀sùn náà sọ pé wọ́n lọ pa bàbá àwọn kò sọ bẹ́ẹ̀ sàbẹ́ mo ní kí bàbá rẹ̀ ó kú ni ẹ̀ wọ́n sì wọ́n náà ló ní ó kú ni ìwọ kọ́ wọ́n kọ́ ló ní ó kú nítorí kó o ṣe lérí rẹ̀ ní kó náà ní kó o ṣe ṣé wàá rí ibi tó léwu sí táwọn èèyàn ọ̀mà òun ni pé tí a rí gbogbo ẹni tí bá ń pa àwọn ọmọ òrukàn tì tí kò mú sí wọn tí kò yà sí wọn nínú ẹbí tí kò yà sí wọn nínú ara tó apá àwọn ọmọ yẹn bá padà di ntọ́lọ̀ ní kí wọ́n dà ní dáadáa kẹ́niyàn mọ̀ pé òun ti gbìn ó ti gbìn kíni kalẹ̀ ó ti gbìn ọ̀tẹ̀ kalẹ̀ tí bá ti pọ́ lọ́nba kan sànù ọmọ yẹn tó bá ní kẹ́mi rẹ̀ kó kàn fúyẹ́ tó lọ́mọ ọmọ wọn pé tẹ́yìn ọmọ jẹun tẹ́yìn ní fún wa táwọn ọmọ ti ń lọ léèwé táwọn ò rí léèwé lọ ọlọ́ọ̀lọ́kàn ní pé àwọn ò ní láyé láyè so kò ní fẹ́ràn nìyẹn so bákan náà tó wáyé pé ọmọ yẹn bá wà lọ lè yáyà kuyà àwọn ọmọ tí inú ò ní gbádùn àwọn ọmọ inú ò ní gbádùn ẹ̀rí ní tún gba àwọn ọmọ tí wọ́n ya court tí wọ́n ya gbogbo ẹ̀ káàkiri ṣe rí i pé ọmọ tó fẹ́ níláárí gan ọmọ tó fẹ́ ṣe dáadáa gan wọ́n kóbá bí wọ́n kóbá wọ́n kóbá ìgbà tó ń ya kóòtù àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fẹ́ àkúyà wọ́n ó sì mọ ọ̀nà ọ̀nà kíní ọ̀nà kejì wọ́n ó sì fọgbọ́n fọgbọ́n fọgbọ́n wọ́n sì fi fà wọ̀ àbí ojú kòkòrò àbí ẹ̀jẹ̀ ọ̀dọ́ wọ́n ó sì fi fà wọ̀ nùkìnnì àwọn tó wá pé dáadáa lèèyàn máa ń rí láwùjọ dáadáa náà làwọn èèyàn máa sì kíni náà ni wọ́n máa yà dáadáa ni wọ́n máa yà tó wá pé bí wàá súnà ní ọgbẹ́nu kálukú súnà ní kálukú ọmọ ṣe tó bá yìí jẹ́ pé aburú náà lọ́ba wà ní gbogbo ẹ̀wọ̀n kan gbà kan ọlọ́run sá adúpẹ́ fọlọ́n lọ́rin nígbà kan báyìí láìlà ìlàlá láìlà ìlàlá láìlà gbogbo kọ́nàkọ́nà ìbádàlá ẹ̀ eh, ní wọn wọn àrùkọ ẹ̀họ́ lọ́mọ mọ̀sánú wa o ẹ̀wù ẹ̀wù ẹ̀wù sásìkò yìí ọ̀la àkíkọ̀tàn kí yẹn ṣe kí ó dínkù ó dínkù orin ẹbọ sí ní orin wọn ìbádàlá rìjà lálá kí wọn pe àwọn pé ẹ̀yin èèyàn ẹ̀yin ẹrú Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ wá ràn wá lọ́wọ́ Ọlọ́run ni máa ràn yàn lọ́wọ́ ẹrí ńgbà tí òun kálukú ń ṣàlàyé fúnra wa àfẹn tó bá fẹ́ ya eléré ibú èèyàn òun kò mọ̀mọ́ lẹ́nu ara rẹ̀ ìgbà àlàyé ìbádàlá ń kọ́ jáde lẹ́ ṣàlàyé rẹ̀ pé ẹbọ ni kíní yìí o tẹ́lẹ̀ mi bá dẹ́ tó bá ń kọjá lọ ìwé dẹ́lẹ́ àríjọ lẹ́lẹ́ òní àwọn ni ọmọ ìlọrin ni ọ́ àṣà ọmọ ìlọrin gẹ́gẹ́ nu <laughs> ìtumọ̀ rẹ̀ ni pé sòwúrẹ́ bọ́ tó ní àwọn ẹ̀sìn ìhun á sì ó ti gbọ́ yé pé ntí ọ̀dà ni o àmọ́ nítorí pé wọ́n sábì fẹ́ràn sí ọ kọ́ wa dúró kọ́ wa ní ẹ̀yìn kíni kọ́ wa dìbìtì àmọ́ tó bá ti dá lóhùn yóò padà sí kíni yóò padà gbẹnu ẹ̀ dákẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ṣeré nìyẹn sotí dáadáa bá ń bẹ láwùjọ dáadáa náà ni àwọn èèyàn ó ṣe ni wọ́n dàgbà bá gbapá burú náà ni bá ń bẹ láwùjọ aburú làwọn èèyàn ó ṣe ni wọ́n sì dàgbà bá so náà ni ẹ wo bí aburú ṣe pọ̀ ní ìlú yìí kí ló fà látara pé kí ni àwọn èèyàn ò rẹ́ni kìlọ̀ ń rẹ́ni sọ aburú fún wọn tó a pé tipẹ́tipẹ́ làwọn afá ti ń kìlọ̀ fáwọn èèyàn pé wọ́n tó bá sóògùn. So wọ́n tó ń bá ń sógun tó ń sòkígbẹ́ tó ń ṣe kíní kan ọ̀wọ́ náà lọ́hùn tí wọ́n ń sọ wọ́n tó máa ń sógun bá ọ̀wọ́ náà lọ́hùn sí àmọ́ pé ara tí mú àwọn ọmọ tó ń ṣe secret court yẹn wọnú kíní wọ́n máa ń believe pa àwọn ní àwọn wọ ogun ogun ayẹta ogun kíní kan náà mọ̀ wá káàkiri ẹ ò kígbẹ́ kíní kankan tó mọ̀ wá kiri nìyẹn ọ̀dọ̀ ta ni wọ́n lọ náà wàlẹ́ ọ̀dọ̀ wọ́n lọ́dọ̀ àfáà kódà afá ni ó tó ń mú ọmọ mi rìn kí ń mú ọ jáde mọ̀wọ́ rí sọ́sáàtì lówó kò sí tí kọjá rìn gbèrègbè afá nù wọn kò sí afá tí ń sọ ni àwọn afó yẹn ní ń sọ o kọ́ wá jẹ́ pé yọ́n tó bá wọ́dọ̀ rẹ tó wá ní pé hey ọmọ yìí bẹ̀rù ọlọ́run kí ló fẹ́ mọ wá kì í ah ah ah mọ̀ síbẹ̀ o ṣùgbọ́n mọ̀ síbẹ̀ mọ̀ síbẹ̀ mọ̀ síbẹ̀ kọ́ wá sí wá sí fún un wọ́n á pẹ́ àwọn àfa yọ ọ̀dà jẹ̀rẹ̀ ó tún lọ́dún ilé ilé yọ tó sọ pé wá mọ̀ sí bẹ́ẹ̀ o nkálukú náà sí kíni tí ń ba lọ́dún tí ń ba lọ́sí tí ń ba nkálukú ó jòkó jẹ́ torí wọn pé bó wọn bá ní kankan tóun lé ní ohun àyà òun lé tí ṣètọ́nu wọn fi lé kò ní lọ kò tó bẹ́ẹ̀ kó ló wọn lọ tẹ́ àyà sí ibà so òun náà ni pé yẹn ni anabiyin àwọn ẹni rí ètí àbá fẹ́ ṣeré kí wọ́n bẹ̀rẹ̀ láti rí àwọn tó súnmọ́ ni àwọn ọmọ òrukàn wẹlmẹsàkín dáadáa ni kí wọ́n ṣe fáwọn tó ń jẹ́ tálíkà tani ń jẹ́ tálíkà òun náà ni ẹni tó ní tí n tó ní òtò abẹ́ni tí ò tiẹ̀ ní rárá òun náà ń pè ní fòkọ́rọ́ tí ò ní nǹkan kan miskin lẹ́tọ́ pé ó ní àmọ́ kò tó kò tó sùúrù àwọn báyìí kíyàn ó fún wọn láwọn tí wọ́n ní ẹni tí bá ń fún àwọn tí wọn ò ní àwọn kọ́nà òun gangan yóò ní fọkànbalẹ̀ yóò ní àlàáfíà tí a kó nkálukú bá ń fún gbogbo àwọn tálíkà tí ń bẹ ládùúgbò rẹ̀ ní nǹkan so nkálukú náà máa gbé nígbè rọ̀rùn ni tẹ̀lé bẹ́ẹ̀ lómi ṣe ń wo àwọn tí àṣírí wọn bò díẹ̀ díẹ̀ bíi kí ló gbìmọ̀ wọn kan sì jóná pọ̀ wọn mọ́tò wọn torí kí kò kúrì kankan jẹ́ lọ́dọ̀ ẹ̀ kódà tẹ́lẹ̀ mi bá gbógun yẹn kẹsẹ̀ lómi òní ẹ̀hẹ́ ọ̀dà báwọn kìtì kú tán àkútúkúkú ẹ̀ torí pé kíni kò kúkúrú kankan jẹ ní ọ̀dọ̀ rẹ̀ àwọn gbà tó pé tálíkà ti ń rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀yàn ti ń fún yóò mọ̀ ṣàdúrà fún lọ́lọ́mọdé kí nǹkan ṣe o lọ́mọdé aburú ṣe é so ara oore títún bẹ́ni kéèyàn máa ṣe dára sáwọn tálíkà nù wabni sabil àtẹnudọ́bá wà jó jẹ́ onírìn àjò ìyẹn máa ń ṣe dáadáa sí wọn tó yẹ pé ìrìn àjò rẹ̀ bóyá nǹkan tí ó lò ní ìrìn àjò ó ti tán kí ṣe dáadáa sí àbí wọ́n abi tí ó sùn kí o bá wa dáadáa ni bákan náà wọ́n sá ilé ni àtàwọn tó ṣe pé àwọn tiẹ̀ máa ń béèrè lọ́wọ́ yẹn ni tí wàá bá ọ pé adákùn fún mi ní nǹkan báyìí fún tipa rẹ bá ka tipa rẹ bá sì ka sọ̀rọ̀ tó da fún un bákan náà wọ́n fi riqab àtẹ̀ntó bá ń jẹ́ ẹrú tó wà nípò ẹrú tó ipára ní so kéèyàn wọ́n náà bí ó ṣe bọ́ lóko ẹrú bí irú ní ìsìlá pèjúwe kéèyàn ó rí ẹni tí ó wà nínú ẹ̀wọ̀n tó ṣe kéèyàn sì mọ̀ pé á wíwà lẹ́wọ̀n rẹ̀ yìí bóyá bí àkóbá ni àbí bóyá bí àdánwò ọlọ́wọ́n bá ni àbí ẹni yìí gan òun gan ti ṣe kí ni ó tiẹ̀ ti túbá ẹ̀mí rẹ̀ ti omi rẹ̀ ti rọ̀ kéèyàn wọ́n náà tí yóò fi mú kó mẹ́ ń tọ́ da ni ọlọ́wọ́n bá tún ní àwọn ẹni rí àwọn náà lẹ́nu tó ṣe pé aqama as-salah yóò máa kírun wa ata az-zakah yóò máa yọ zaka ìrun táwọn wíyì náà ìrun tó yẹ kó ń kálukọ́ lọ lè kọ́ ni kásùmọ́ àfàsúnà kí wọ́n kọ́ abáṣe ń kírun àwọn èèyàn ọmọrún kí àwọn èèyàn ọmọrún kí o wọ́n náà máa yọjú ẹni tó bá ti mọ̀ pé ó ń súnà ni wò ó bí ṣe ń kírun kò sí nǹkan kó tẹ̀lé ńlọ́mọdé lásìkò ọ̀rọ̀ àjòkó kọ́ máa wò ó kí ọlọ́run tó bá lọlé bá straight pé kọ́ mi rùn kí mo fọlọ́run bá búra ṣe rí ni ṣe ń sọ òun o báwọn yẹn ṣe ń kírun tẹ́lẹ̀mí bá gbé irun yẹn dọ́dọ̀ ọlọ́run kò ní bá nǹkan kan o kò ní bá nǹkan kan lára lọ́dọ̀ ọlọ́run ìsì ń kírun ń kírun àmọ́ kò kí bá ṣe ní á kí sallu kama ra'aytumuni usalli anábì ò ní ẹ̀ka kírun lásán ẹ kí gẹ́gẹ́ bí mi anábì sallallahu alaihi wasallam bí ṣe ń kí ni wa ata zakat ẹni rẹ̀lẹ́ tó ṣe pé yọ yọ zaka wal-mufuna bi a'dihim idha 'ahadu àtàwọn tó ṣe pé ọlọ́wọ́n bá ní àwọn tó ṣe pé mufuna bi a'dihim àwọn tó máa ń ṣe àṣepé àdéhùn idha 'ahadu nígbà tó bá ṣàdéhùn ọlọ́run ní àwọn ẹni rinu tó bá ṣàdéhùn fún ọ àdéhùn yẹn náà ọba bẹ́ẹ̀ tádéhùn yẹn ọba sí yẹ wọ́n sọ fún ọ pé ah, àdéhùn yìí ó ti fẹ́ yẹ o ipá mi ọ̀fẹ́ ká mọ́ sọmọ́ pé bó ni àdéhùn mi kò sí kankan tẹ́lẹ̀ yóò ti wá fẹ̀mí sí so kò dáa gbogbo èèyàn ló gbọdọ̀ mójútó léyìí gbogbo èèyàn gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe kéèyàn mójútó bákan náà wọ́n sọ́ọ́bìrín àtàwọn tó bá ní sùúrù àwọn ẹni ọ̀rẹ́nu onísùúrù èèyàn fílbẹ̀ sa nígbà tí ara bá ní wọn nígbà ìṣòro bá dé wàdọ̀rọ̀ àti nígbà nira ṣe pé ìnira ó yàtọ̀ sí ìṣòro so ìṣòro ni pé bóyá nǹkan kankan ṣẹlẹ̀ síyàn téèyàn rí àbáyọ ńbẹ̀ mọ́ kíkẹ́ wá ní pé wàhálà ló wá ṣẹlẹ̀ yìí pé ha bóni ti wá ṣe báyìí so irú gbà náà ọmọ ènìyàn sábà kì í fẹ́ ní sùúrù àmọ́ kí n ní sùúrù lásìkò yìí nígbà tí ìyà ń jẹ̀yàn náà pè ní wọ̀lọ̀dọ̀rọ̀ gbàtí ìnira múyàn bóyá àìsàn ni tọrẹyàn irú àwọn àsìkò yẹn téèyàn rí owó ná téèyàn rí ọ̀nà àbáyọ kankan táì ní dààmú yàn àbí dúkìá yẹn tiẹ̀ lálàṣẹ ni àbí dúkìá yẹn sọnù gbúrú àwọn nǹkan yẹn kéèyàn ò ṣe sùúrù àwọn ọ̀sán owó nù kí ẹ kún mọ́lẹ̀ tí ẹ bá wúra rẹ̀ gan-an kéèyàn rí pé èèyàn nírò rí òsòwò mọ́lẹ̀ òsòwò nù wà ń sunkún sẹ́kùn àdánwò padà wá fún ọ ni <laughs> ẹgbà mi ó wò mí sọ́nù ní àà wọ́n máa sunkún akílódé àsìkò rẹ̀ tí wàá rí ni tọ́ ẹ pé owó ìsọnù pé inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un akílọ́ṣẹlẹ̀ owó mi sọnù ní ṣẹ́mà bí yẹn sì máa ń báyàn nu kí owó mi sọnù ní àìkú báyìí ló ṣe mí so iná tọ́ ẹ wà nẹ́bí sọ̀lọ́ sọ́lá ó ní tí nǹkan bá ṣe wá báyẹn gbogbo àwọn kankan kó tó yẹ kéèyàn wọn kíyè sínú èyí ẹ sì sọ pé olùgbà tó bá dé yín sí ó ti pèrè ẹ̀mí òun bẹ́ẹ̀ ni bá ṣe dúró náà ni lè yóò ṣe bá kinní yẹn pàdé jọ́ tó bá ṣẹlẹ̀ jọ́ tá dáhùn yẹn bá ṣẹlẹ̀ ọlọ́run bá ní wọ inal ba's àtàwọn tó ṣe pé nígbà tí ìyá bá ń jẹ wọn táwọn yẹn bá ń fìyà jẹ wọn àbáwọn yẹn fẹ́ fìyà nira kan wọn ẹ bá wọn ní sùúrù ni lóní sùúrù. Sokoni kò ní sọ pé hàn àjọ fọn àjọ fọn ká yángayánga ni àjọ da gbogbo nu léyìí rú ni mọ̀lẹ́bí yóò dojú dé yányán a nítorí pé nǹkan sí ọ àbí ọkọ ni ìyàwó ló ṣe ọkọ ni ni wo o ti lọ yányán yányányányán kò sẹ́ni tó lè bá mi sọ àbá kí ni kí ni ń ju ọ tó báyìí kí ló tó lè ní sùúrù. àbí ọkọ náà ni ìyàwó ni yé láyé nkọlọlé wa o ètò kí ló fẹ́ fi yẹn ṣe kí o ṣe sùúrù ṣùgbúrú àwọn kan yìí ọlọ́run ní àwọn ẹni rinu ẹni tó bá ti jẹ́ onísùúrù ẹ wá wò ọlọ́run bá ní wọn ẹni ulaika alladhina sadaqu àwọn tó gbọ́ lọ́run lódodo nù àwọn tí a bá ní pé àwọn tó gbọ́ lọ́run lódodo dà àwọn nu ẹ wo àwọn ìròyìn tọ́lọ́run bá kà yìí wa ulaika humul muttaqun àwọn olùbẹ̀rù ọlọ́run nù tó máa ní lágbájá bẹ̀rù ọlọ́run kì í ṣe pé kọ́ máa ṣe kúlẹ́kúlẹ́ kí ẹ àbí kọ́ máa ranjú òkè ẹ̀rọ kọ́ máa sojú lúbúlúbúlú kan pé ẹ̀rí ojú wọn ti rí ojú àwọn ẹni ọlọ́run ojú òní rí ìgbà ojú òní <laughs> ojú ojú ojú òní ojú ẹni ọlọ́run <laughs> oríṣiríṣi ní ìrọ̀rẹ́ àwọn onítúbí. <laughs> sọta bá wáyà yìí mo fẹ́ kí gbogbo akájọ ka àwọn ìròyìn yìí tọ́lọ́mọ bá fi ròyìn ọlọ́mọ bá ròyìn al-imanu billah ìnígbàgbọ́ sọlọ́hún al-imanu bil yawm al-akhir ìnígbàgbọ́ sí ọjọ́ gbìyànjú kìyàmà ìnígbàgbọ́ sí màláyíkà ìnígbàgbọ́ sí tíra ọlọ́hún ìnígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́hún ìmọ̀ ná owó yàn fún àwọn tó súnmọ́ ni àti fún àwọn ọmọ òrukàn àti fún àwọn tálíkà bákan náà àtàwọn tí wọ́n ń jẹ́ ọmọ ojú ọ̀nà ẹni tó jẹ́ lórí àjò àtàwọn ẹni rí àtàwọn tí wọ́n wà nínú ìgbèkùn bákan náà ká tó máa kírun ká máa kírun kẹ́ni yẹn kọ́ máa yọ zaka bákan náà kó sì máa pé àdéhùn tó bákan náà kọ́ ṣe sùúrù ẹ̀wọ̀ àwọn ìròyìn mẹ́wàá ìròyìn mẹ́wàá náà lọ́wọ́ bá fi ròyìn àwọn tó lọ pè ní ulaika alladhina sadaqu wa ulaika humul muttaqun fáwọn olùbẹ̀rù ọlọ́run abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kò ṣe wá ní ẹni tí yóò jẹ́ àwọn tó gba ọlọ́run ọba gbọ́ lódodo bákan náà tí a sì jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba innahu qadiru ala dhalika wal waliyyu alayhi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n bẹ̀rẹ̀ ní asalaamualeykum hafidhaka allah wa ra'ak ya ustad al-fadil ẹlẹ́kùn ẹ bá wa ṣàlàyé àyà yìí hafidhu ala salawat wa salati al-wusta wa qumu lillahi qanitin kí ni as-salatu al-wusta èyí tí ó jẹ́ kókó tó jẹ́ ìfẹnukò lórí salatu al-wusta ó nà ní salatu al-asr ìran alásàrì òun náà ni gẹ́gẹ́ bí àwọn hadith Ànábì sallallahu ṣe gbé wá lórí tafsir aya yìí so n tí àwọn afáàsọ lórí rẹ̀ ni pé gbogbo irun iná ni ọlọ́run fẹ́ kí a mójútó so gbogbo irun náà ọlọ́run fẹ́ kí a mójútó so àmọ́ láti fi mọ́ pàtàkì irun al iná ni ọlọ́run bá tún fi gbé aya yìí wá nítorí pé ní salatul wusta òun náà ni irun tó ṣe pé ó súnmọ́ ọ̀sán bákan náà ó sì tún súnmọ́ òru so náà ni wallahu a'lam. oníbàkan náà ta ni Imam Ghazali àti wípé kí ni mánàjì wọn ó ní àlùfáà kan kó ti ọ̀rọ̀ wọn wípé tí ó bá wo èèyàn ni kí ó ká ṣòkòtò rẹ̀ sókè tí ó bá sì wo èèyàn ni kí ó ṣe isbal assalamu sọlọ. al-Imam Ghazali alayhi ẹni tí ó bá ka nípa Imam gazali yóò rí pé ó lo àwọn ìṣẹ̀mí oríṣiríṣi ní Imam Ghazali ó lo ìṣẹ̀mí tó fi wà nínú àkídà i'tizal mu'tazila subakana ó tún lo àwọn àsìkò kan tó tún fi wà nínú àkídà tasawuf àwọn ní sufi lẹ́yìn ìgbà yẹn ìyẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn wá màmá sùlẹ́yìn ìgbà yẹn nígbà tó di ọwọ́ ìṣẹ̀mí ìgbẹ̀yìn rẹ̀ ó padà fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà àwọn onísúfì yẹn ọ̀pá tì náà ni Sheikh Al-Albani alayhi rahmatullah àtàwọn afáàmì ni wọ́n fi rí i pé ó túbá kò níbi sufi kódà wọn nígbà tí imam Ghazali tí ó kú torí ní àkọ́kọ́ ìṣẹ̀mí ayé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ní káwọn èèyàn jìnnà sí Sahihul Bukhari kámákà máa ń lé wọn jìnnà pé ẹ má ka Sahihul Bukhari torí nígbàgbọ́ pé wọ́n tó bá ń ka Sahihul Bukhari àṣírí tí ń jẹ́ sufi yóò tù sí ọ lọ́wọ́ òní lè bá sufi lọ́mọ sọ hadisa nabi máa ń tu gbogbo aburú máa ń tu fún yẹn ni so ìmọ̀ ń lé àwọn èèyàn jìnnà sí i nígbà tó wá di pé yóò fi di pé yóò kú sọyìn òbúkọ́rí yẹn gan wọ́n ní náà ni wọ́n máa ń gbé kiri ní máa ń kà ní gbogbo wa kódà wọ́n ní pé ó kú sọyìn òbúkọ́rí ń bẹ ní ìgbáyà rẹ̀ ló fi kú so náà fi ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló fi tààrọ̀ já yẹn ni ló fi padà tí yẹn bá ṣe dẹ́rẹ́sà sọ ẹ̀yẹ̀ ni Ihya Ulumuddin rẹ̀ ẹni tó bá farabalẹ̀ ká tí yóò rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè gan bẹ́ẹ̀ tó yẹ kó tako nǹkan tí àwọn oníṣúfì gan ń ṣe ó tako lọ́pọ̀lọpọ̀ jù sobọ́tì àwùjọ wa yìí àyè jẹ́ ní tó máa ń ka tíra ni tó apá abáyé nìkan nínú àwọn oníṣúfì nǹkan wá ní mo fẹ́ máa kà fẹ́yìn èèyàn ìfẹ́ ka ìyáàmù ìfẹ́ máa ka ìyá olómùdín ní Gazali fún yín wàláhì àwọn padà ọkọ̀ níwájú rẹ̀ ní tó bá yá àfikójú òun ló ní pé àlè ajá yẹn tíra mi ẹja wá tíra mi ká máa kà torí gbogbo tí wọ́n ń ṣe náà ni ọ̀tà kù wọ́n so wallahu a'lam. orin bákan náà asalaamu alaykum ya ọ̀sán. bọ́lá ní kí ọmọ ṣe sòkòtò. ipe ó ní ẹni tó bá wù kó bá sòkòtò ẹni tó bá wù kó bá ah, mi ọ̀gbọ̀n yẹn tó bá ẹni yẹn bá wá rí tó bá lè kó tìbí tó wà nù tíra tó ti sọ torí lẹ́yìn ìgbà nínú àwọn tíra tó ṣe kán yẹn wọn kò tíra kan ní alimunkidu mina dalal sọ ara àwọn tíra tí ó fi kú níbi àwọn ìròrí àwọn oníṣúfin tíra yẹn al-munqidh min so ẹni tó bá wá rí ibi tó ti sọ pé kí wọn fàṣọ sókè kí wọn fàṣọ sókè tó bá wù tẹnìyẹn bá rí tó bá mú wá so wallahu a'lam àmọ́ tó wáyé pé wọn náà gbọ́ ni bí ẹni tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ bí kò jẹ́ kó rí káti ẹ̀ wá ní pé Imam gazali bá wá wí bẹ̀ náà so yẹn ò túmọ̀ sí pé ó ṣe ń tọ́ dáa pọ́sọ̀ntọ́ da so àṣìṣe náà nírú nǹkan báyẹn ń jẹ́ àṣìṣe ni so wallahu a'lam. olórí asalaamu alaykum is it good for someone to dye his beard to any colour then can I can I uh, can someone use tarawih to pray salatu ishan please explain. kéèyàn ó fi nǹkan kí o fi dye irun gbà àbí irun eré yàn àwọn kọ́ pé tó bá ṣe pé ewu yẹn ó ti pọ̀ ní irùngbọ̀n àbí ní orí torí ṣe rí ọ̀rọ̀ dídá ẹ̀ ọ̀rọ̀ yẹn pín sí ọ̀nà méjì àwọn kan bẹ wọ́n ní pé èèyàn lè dá ẹ̀ mọ́tòlẹ̀kàn pé ọkàn lè dá irun láì ṣe pé irun rẹ̀ funfun àwọn ọ̀kan gbọ́dọ̀ dá ẹ̀ sí dúdú ni ikú àwọn olè dá rẹ̀ sí yẹ́lò àbí green pé kò ṣe nǹkan kan irun rẹ̀ ò sì dúdú irun rẹ̀ ò sì funfun àwọn afákan ní rárá o ipe àfi kí irun ó funfun kódà funfun yẹn kò gbọdọ̀ jẹ́ pé kó wà ní ẹnì kó jẹ́ shamt kó jẹ́ shamtọ́ náà pè ní shamtọ́ ni ẹni tó ti pé ẹ máa rí funfun dúdú bóyá lórí rẹ̀ ẹ máa rí dúdú funfun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ tún máa rí dúdú rẹ̀kẹ̀tẹ̀ bóyá níbi orí abẹ́lé irùngbọ̀n wọ́n ní irú rẹ̀ ń kò gbọ́dọ̀ tí ì dá ẹ̀rẹ̀ so ọ gbọ́dọ̀ jẹ́ kí irun yẹn kí funfun wọn gba gbogbo ẹ̀yán yán tó ní á èrè ti funfun so wọ́n ní torí pé kí ni ẹni tí anabi sallallahu alaihi wasallam ní kó dá irun rẹ̀ yẹn ni pé Abi Quhafa tó jẹ́ bàbá Abubakar Siddiq radiyallahu anhu njọ́ tá anabi rí anabi rí pé ah anabi ní bó ni irun yìí ṣe wá tu jù báyìí anabi ni ẹ bá dá yẹn rẹ fún àmì ẹ má fi dúdú ẹ má fi dá yẹn rẹ so náà ni ẹni tó bá ń dá e, ewu tí ó ti funfun pẹ̀lú kọ́lọ́dé mi tí ì ṣe dúdú kò sí ní tí ó ború ń bẹ̀ sùn ní tí ó clear sí mi so ẹlẹ́rọ lómi kò lè pé irun lásán náà yẹn lè dá ẹ̀rẹ̀ sáà má dá ẹ̀rẹ̀ sí dúdú so yẹn ṣe nǹkan tí yẹn lè máa báwọn èèyàn jà lé lérí bí ṣe bí irun rẹ dúdú ni àmọ́ èyí tí ó clear jù òun náà ni kó jẹ́ pé irun irun dúdú irun funfun náà ni kéèyàn máa dáì wallahu a'lam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.